subhanallah. allah wale amudu lillah. la ilaha illallah muhammadun rasulullah. kọ́líkùlì bàráyà. rọ̀zìkùlì bàráyà. la ilaha illallah muhammadun rasulullah allahu la ilaha illallah allah la ilaha illallah muhammadun rasulullah la ilaha illallah. الله الرحمن الرحيم kábíyèsí ọlọ́run Allahu Akbar ọba ìyanu ìyanu ìyanu lórúkọ ọlọ́run ọba tó gbé àtiwáyé àwọn ẹ̀dá tó gbégbá oríṣiríṣi ọ̀nà bẹ́jọ́ bá fẹ́ bímọ ó dandan kó yé kó tún kó ẹyin ara ẹ̀mí níjọ́ tó bá ti kẹ́yìn mi ọjọ́ yẹn ló ti gbọ́jọ́ òkú wọn irọ́ ọmọ lẹ́yìn àwọn ẹ̀dá kan bẹ nínú ẹ̀dá ọlọ́run àtàrí kọjá ní tiwọn yóò fò kọjá lórí ààbò àṣẹ́tìgùn àwọn kan bẹ nínú ẹ̀dá ọlọ́run tọ́lọ́run dá yóò yanu sókè ní nǹkan ọmọkùnrin ọ̀dà sí lẹ́nu láti inú omi òun náà lóyún nìyẹn ènìyàn nìkan ńlọlọ́run pọ́nlé jù lọ nínú gbogbo ẹ̀dá tọ́lọ́run dá àwọn ẹ̀dá kan ń bẹ akọ àtabo lára ẹranko kan náà ọlọ́run dá sí lára ewéko kan náà lára fúláwà kan náà ohun kan náà ni ó máa bára ẹ lò pọ̀ ohun kan náà ni ó máa lóyún ohun kan náà ni ó máa di èso lára agi ẹyọ kan ẹ wo àṣẹ ọlọ́run ènìyàn nìkan lọ́lọ́run wá pọ́nlé tẹ́ ẹ bá fẹ́ wá yóò di dandan kí nǹkan ọkùnrin àti tobìnrin kó papọ̀ wọ́n lè bára wọn lò pọ̀ wọ́n lè má ní ìbálòpọ̀ ó dandan kí nǹkan ọkùnrin àtobìnrin kó papọ̀ níjọ́ òyìnbó ti ń ṣe sáyẹ́ǹsì wọn àti lè nǹkan ọmọkùnrin níjọ́ òyìnbó ti ń ṣe sáyẹ́ǹsì wọn àti lè rọ ẹyin tí doyún nínú obìnrin kábíyèsí rẹ ọba mi ọlọ́run kábíyèsí rẹ ọba mi ọlọ́run ọba tó sojo tó sọdá tó tún wá sòtútù kábíyèsí rẹ ọba mi ọlọ́run. kábíyèsí rẹ ọba mi olúwa kábíyèsí rẹ̀ ọba mi olúwa okó mi jọ ó sọ dẹ̀dá mùsọ̀ wí. la ilaha illallah. okó mi jọ ó sọ dẹ̀dá mùsọ̀ wí rúbárì kábíyèsí rẹ̀ ọba mi olúwa àfàníyà rúbàjà rìn lì mí. lọ́wọ́ abúlé. la ilaha illallah. la adani. nasu mi ma ya abudul. mo wo ya ayé lọ kàrin kése. akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú. àsáwọn òdodo ọ̀rọ̀ kan ń bẹ láyé tí ń affect gbogbo ẹ̀dá. tí taráyé bá wá rẹ̀ ní tọ́láyà tó bá wí tó tẹ̀lé ọ̀rọ̀ ànábì tó ní kúlẹ̀ akọ kọ̀ ẹ sòdodo ọ̀rọ̀ kódà bó korò létí ẹ rí pé wí karayé ọgbọ́ mo wá wo ìyá ayé lọ kánrin kéṣe kíní ń da léru kíní ń da lúru kíní ń da orílẹ̀-èdè rú. yorùbá jẹ́ òhàrí elimin. ọ̀rọ̀ bálòpọ̀ láàrin lákọ-lábo ọlọ́run ò fi bá wa ṣeré kò fi ṣàwàdà. àwọn ọ̀rọ̀ olówó iyebíye ọ̀rọ̀ diamond tó jẹ́ òdodo ọ̀rọ̀ téèyàn bá sọ ọ́ nígbà míì ara yóò sì sùn lù ọ́ di kékeré nọ́ọ̀sù. wọn aláfa àti ìyàwó ọ̀rọ̀ ṣekúṣe ló ń sọ it is in affect everybody. lẹ́àdánì eh. nọ́ọ̀sù mi máa yá abudulẹ̀ wà sánà. àṣẹ gbogbo ntọ́lọ̀ ń dá sára ẹ̀dá láyé bẹ́ẹ̀ dá ọ̀bá lò yóò di wàhálà ni. ẹsẹ̀ tọ́lọ̀ ń dá fún wa bẹ́ẹ̀ dá bá kọ̀ tí ó fi rìn àwòrò kò bọ́ ọ bá di ọwọ́ rẹ̀ tí nǹkan kan bá dé láàrin wákàtí kan wàhálà dé ẹnu tọ́lọ̀ ń dá fún wa tẹ́dá ọba fi jẹun fáwọn wákàtí kan òórùn fẹ́sífẹ́sí ọmọ jáde bẹ́ẹ̀ wá ní tọ́lọ̀ ń dá sára ọkùnrin àtobìnrin bọ́ba ti di ń tẹ̀dá kọ̀ tí ó lò wàhálà ó dé tó bá jẹ́ lọ́dọ̀ obìnrin ìkanra àbáàdì tí ò nítumọ̀ yóò máa dá wàhálà lẹ́nu lé ni wọ́n bí yàn léèrè ọkọ àtìyàwó ń jà wọ́n wá pè é jókòó kí n ló ṣe fún ìyàwó rẹ tẹ́ fi ń jà níjọ́ ó ní ìsìn kankan fún kí n mo ṣe fún ẹbí léèrè kí n mo ṣe fún o ò sì bá lò pọ̀ o sì lò ó ṣe nǹkan kan fún gbogbo tí ń bẹ láyé ìwọ ló ṣe fún. yorùbá bírun bírun wúraka méjì bọ́ bá di mẹ́rin mọ́ lọ́wọ́ ìwọ ni bọ́ bá sùn tọ́ lálàkàlà ìwọ ni bọ́ bá lọ rajà tí ọ̀ràn ti gba chẹ́ǹjì wálé ìwọ ni tọ́ bá tajà tọ́ bá sọ́ọ̀tì ìwọ ni. yorùbá jẹ́ òhàrí ẹlẹ́mì làwọn abúhù bíi. àlà àlà. làdánì náà sùn mímú yabudule wasana ládàní násùmí mọ́. yabudule wasana. ìwọ fìyà abálòpọ̀ ó fi jẹ ọkọ rẹ tí wọn bá wà bí ọ léèrè oníṣòúnjẹ ni ó tiẹ̀ ti gbádùn ẹ̀ jù ìgbà tó ọmọ pọ̀ nífẹ̀ẹ́ sì kí n lọ lọ lé ọkọ̀ sí. ọwọ́ àṣetán ọlọ́kọ̀ ń wò hànàhànà bí ajá báǹkì ìpẹ́ kó tó wò bí wèrè ìwọ ló dálẹ̀ ọlọ́kọ̀ ń kanra mẹ́ olóbèrè nǹkan lọ́wọ́ ẹ̀ kò ṣe fún ọ ó ti fara ní yaruba jawari ilimi. lọ́wọ́ àbúrò bíi láàdánì náà sùnmí máa ń yà àbúdó lè má sànà. láàdánì náà sùnmí máa ń yà àbúdó lè wà sànà. ají kọ̀ǹpútà ni mo wòye ayé lọ kése akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú seventy percent n ti ń da ìgbéyàwó ooru láyé òde òní nǹkan méjì ní tọ́pọ̀jù nínú tí ń jọ́kọ̀ àtòbìnrin òtúkà ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ burúkú jáde lẹ́nu ìyẹn wá kéré ìbálòpọ̀ ni méjọ̀ tí ń da majority fìtínà lẹ̀ láyé ọlọ́mọ wípé òun lọ́dàrin iṣẹ́ yìí sára wa àlèṣe àmàlò bọ́bá tásìkò tó yẹ kẹ́dà ó lù tí ọ̀bá lò ara obìnrin awúwo bí ìgbà tí wọ́n dirin mọ́ lára ara ọkùnrin awúwo bí ìgbà tí ò lè dìde àmọ́ tí àṣẹ ọlọ́run bá ti rí kọjá tó bá dijọ́ kejì sí lẹ́rù obìnrin tí ó takobó yìí àlàáfíà ni ọlọ́ọ̀nìrì ànábì bá ń sọ fún wọn òhìlá لباس لكم وأنتم لباس لهم ألا ألا علم الله لا إله إلا الله أنكم كنتم تقتلون أنفسكم فتاب عليكم ألا فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا kàtàbà lọ́hùn lákùn. ọlọ́nìrẹ́ ànábì bá ń sọ fún wọn. òhìnlá lákùn. àwọn kan bẹ́ẹ̀ kí islam ó tó dé tí wọn bá ń gbààwẹ̀ wọn aláwọn ò gbọ́dọ̀ súnmọ́bìnrin ó fi parí wọn ò bá méjì ọlọ́run wá nírẹ̀ ànábì ẹ̀sìn ìrọ̀rùn ni mo gbédè sọ fún gbogbo mùsùlùmí ayé òhìlà làkùn. lẹ́yìn látàsí. tẹ́ ẹ bá gbààwẹ̀ látàárọ̀ títí tọ́ba yìí dàsìkò sínú tẹ́ ẹ báyìí sínú tán tẹ́ ẹ kírun tán ọlọ́run ni mo yọ̀ ọ̀dà fún yín arọ́fàtú ilà nìsa òǹkàlùkù ọmọ lọ gán tiẹ̀ mú ẹ gán ìyàwó yín mú ẹ má jẹ́ ọ lọ arọ́fàtú ilà nìsa ikùn ẹ má dà lọ́ọ̀dọ̀ àwọn ìyàwó yín ẹ bá ti sínú tán ọgbà àwẹ̀ látàárọ̀ ó tún sínú tán ìgbà yẹn ló tún wá rántí bẹ́ẹ̀sì tó ti lọ jókòó bẹ̀rẹ̀ sọkúsọ ọlọ́run ní rárá lẹ́yìn kọ́ yan náfìlà lóru tó yan náfìlà àtọ̀dọ̀ ìyàwó ìyàwó rẹ máa lọ yan náfìlà lọ́dọ̀ ẹ náfìlà kan lòun náà. libasu lakum. àwọn ìyàwó yín aṣọ ìdàbòrà ni wọ́n jẹ́ fún yín o. libasu lahun. ẹ̀yin náà aṣọ ìdàbòrà ni ẹ wò lápèjúwe bẹ́ẹ̀ dábàá sùn nínú òtútù bí ọ̀bára sọ ọ̀bọ̀ra yọ padà sùn lọ àmọ́ kò ní gbádùn oorun àmẹ́ni ọ̀rá sọ ọ̀bọ̀ra tọ́ba ìfibora nù òtútù oorun ọ̀wọ́ lára débi tó yẹ kó dé bẹ́ẹ̀ náà lóbìnrin bọ́ ọba sùn lálẹ́ tọ́ ọ bá rí ìyàwó lẹ́gbẹ̀ẹ́ rẹ ọ padà sùn la àmọ́ kò lè dàbí àmọ́ tí ìyàwó bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ tẹ́ ẹ bá bára yín lò pọ̀ ìyàwó ilé rẹ tí kì í ṣe sìnà oorun ọ̀tọ̀ lẹ́ẹ̀sùn jíjí ọ̀tọ̀ lẹ́ẹ̀jì ìdùnnú lẹ́ẹ̀bá sùn ìdùnnú lẹ́ẹ̀bá jí ọlọ́run ní aṣọ ọ̀dàbọ̀ra lẹ́jọ́ jẹ́ fúnra yín ọlọ́run lẹ́mi ọlọ́run mọ̀ èmi ni mo dá yín ọba tó mọ̀ wá tó sì mọ̀ ẹ̀dá ọlọ́run ni mo mọ̀ pé tìmí báyọ̀ ọ̀dá ẹ̀ mọ̀ tanra yín jẹ ẹ̀ mọ̀ lọ yọ lẹ́yìn ọlọ́run ni ẹ mọ̀ wàá yọ mọ́ bẹ́ẹ̀ ṣe tààrà ẹgbàláda bẹ́ẹ̀ bá ti sínú tán ọlọ́run ni mo gba tútú bá yín mo forí jì yín mo mójú òfun yín nísìnyí rí ànábì fún wọn ní ròdùnú ọlọ́run mọ̀ pé ní tí ó dùn mọ́ ọmọ ádámọ̀ ni bá ń dùn wọ́n nínú dùn àwọn olùgbàgbọ́ òdodo nínú. àmọ́ olórí ń tẹ́ torí ẹ̀ máa bára yín lò èyí tó dáa jù ní kó pé torí pé ẹ bímọ òun ló dáa jù the primary objective ọlọ́run lórí ìgbéyàwó ni pé ká lè bímọ bíbálòpọ̀ bá ṣe lè wò ó dùn tó ọmọ ládùn bẹ́ẹ̀ gbogbo àwọn àgàn tí wọ́n ń wọ́ ọmọ ọlọ́run bá ní dùn wọ́n nínú tẹ̀síwájú. Amen wàṣúrọ̀bù. ọlọ́ni ẹ máa wá jẹ ẹ máa mu tẹ́ ẹ bá ti sínú tán ẹ súnmọ́ ìyàwó yín ẹ máa ṣe gbogbo ẹ̀ àtóúnjẹ àti mímu àti sísúnmọ́ ìyàwó títí tí ó fi dìgbà tí sáàrí parí ìgbà tí sáàrí bá ti parí ó tó gẹ́ẹ́ ọlọ́ni lẹ́yìn náà ẹ wá rí dájú pé ẹ gbà wẹ̀ títí tí ó fi di àsìkò tó yẹ ká ẹ sínú lálẹ́ ẹ gbọ́dọ̀ súnmọ́bìnrin ẹ gbọ́dọ̀ sọ̀sọ́kùsọ. So ẹ gbọ́dọ̀ wíwìkúwì ẹ gbọ́dọ̀ wà ní mímọ́ látàárọ̀ dìgbà tó rùn ọwọ́ tẹ́ sínú. wàlá tún bá ṣìrù hun náà mhm. wàlá tún jáàmì hun náà wàlá tún bá ṣìrù hun náà wà á ń tún ọlọ́ni ẹ wá gbọ́ tẹ́ ẹ bá ń bẹ nígbà tẹ́ ń ṣe ètìkáàfù lọ́wọ́ nínú mọ́ṣáláṣí àìsè ètìkáàfù àtúmọ̀kí. foríjẹni tó ṣẹ̀ o kò lè rọ́nà lọ foríjẹni tó ṣẹ̀ káyé rẹ̀ ò lè dára àìláforíjìn o ò ń fẹ́ dá sẹ́yìn foríjẹni tó ṣẹ̀ kó lè ra ààyè ṣe. ọ̀rọ̀ wa foríjẹni tó ṣẹ̀ kó lè ra ààyè láyé ṣe. àìláforíjìn o. òun fẹ́ dá sẹ́yìn àìláforíjìn o máa ń fẹ́ dá sẹ́yìn. foríjẹ ní tó nínú gbogbo ẹ̀dá tọ́lọ̀ pátá wàláì mo fọlọ́n búra ah, àwọn èèyàn púpọ̀ jù ọlọ́run wa ni. Wàláì, ìdá mẹ́ta nínú ìwà tọ́mọ ádámọ̀ ń wù láyé tàbí ká sọ wípé twenty percent nínú ìwà tọ́mọ ádámọ̀ ń wù láyé tẹ́ran kó bá wúrú ẹ̀ ayé ó ti parẹ́. àmọ́ lọ́n fẹ́ràn wa ọ̀fẹ́ foríjìn wa àìtí iṣẹ́ lọ́hún ó ti pèpè àforíjìn dè wa. ẹ wo ètò ọlọ́run lórí èèyàn ọlọ́mọ ìpè lójoojúmọ́ là ń sẹ́hún ní ti ń jẹ́ asọ́láàt ìrun kíkí àwọn yorùbá pè ní ìrun ìtumọ̀ rẹ̀ ni pé ní ti máa ń ẹ̀sẹ̀ ẹ̀ṣẹ̀ tó o bá ṣẹ̀ lásùbà ṣáìlà ọlọ́run ó sì parẹ́ tó bá jẹ́ṣẹ̀ wẹ́wẹ́wẹ́ tàìlà sálàásàrì bẹ́ẹ̀ náà ni títí tó fi kárí gbogbo òrun ọlọ́run tún wá rí i pé yẹn ò tó àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ táwọn tún wúra díẹ̀ jímọ̀ sí jímọ̀ ọlọ́run ó tún máa parẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kan tún bẹ tí wọ́n tún gbórin jù yẹn lọ tẹ́ ẹ bá ti ń gbààwẹ̀ ọdún ramadana kan sí ramadana mi ọlọ́run tún fi yẹn parẹ́ àwọn kan tún bẹ tó gbórin jù yẹn lọ bọ́ ọ bá lówó tọ́lọ̀ ń bá lànà fún ẹ tọ́ ọ bá ilé dé ájì tọ́ ọ bá ilé sàràfà níjọ́ àràfà ọlọ́run ó sì sọ ọ́dọ̀ ọmọ tuntun ẹ wo gbogbo eléyìí ìfẹ́ lọ́lọ́ ní lórí ọmọ ádámà láwọn akíndùn lọ́ọ̀hún náà sà. bíbú mi máa tàrọ́kà aláìhà mi dáàbà wàlákì yóò ákírùhùn ilá ájàlè mọ̀sánmù. la ilaha illallah. wa ah, idaja ajaluhum tó jẹ́ gbogbo ẹni tó bá ti ṣe é fi sínú ẹ̀ṣẹ̀ ọdún mẹ́wàá ń bẹnu ẹlòmíì tí ò foríjìn ẹlòmíì ẹlòmíì ọmọ ẹ̀ṣẹ̀ ó sì ní dayari lọ gbogbo ẹni ọba ti sẹ́ láyé inú dayari ní lọ tààrà on the so so date lágbájá buyami on the so so date ó ní mi ò ní ṣoríire láyé nǹkan rándanrandan tí ò nítumọ̀ ọkàn rí ọ̀wá ní mọ́ bí bá ń sùn tí bá ń jí lórí pẹ́jẹ́ ń gbóná nígbà tí ò lẹ́mí àforíjìn tọ́lọ̀ ń bá fẹ́ wo ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣẹ̀ kọyẹ́ kọ́ wà láyé yóò ti pa ọ́rẹ́ dànù ọlọ́run láforíjìn fún ọ ni foríjìn yàn Mm-hmm. ọlọ́run ní tí mo bá wo ẹ̀ṣẹ̀ tẹ́ ń ṣẹ̀ láyé ni mm-hmm. kò ní ṣẹ́kù ewúrẹ́ lórílẹ̀ ká tó pé nìyẹn ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ tẹ káyé yìí àmọ́ o èmi ọlọ́run ọmọ lọ yín lára bóyá ọjẹ́ túbá bóyá ọjẹ́ ronúpìwàdà ẹni tó yẹ kọ́ lọ́run ọ̀pá lẹ́ẹ̀kan náà háú ọlọ́run sì jẹ́ kẹ́mi rẹ̀ ọmọ gùn bóyá yóò túbá bóyá yóò ronú pìwàdà ọlọ́ni àmọ́ ń jọ́ tásìkò ìyà bá dé tí ọba tú bá lásìkò ọlọ́ni ẹ o ìbínú ohun ọlọ́run lórí ẹni tí ń ṣẹ̀ lọ́run tí ò tú bá kò sí tí ó dìlé rẹ̀ for a second nǹkan kan ò dẹ̀ ní kan lójúdé pé kí yàyìn ó dé ìgbà tí ń wùwà bí tínú ń bí ẹ̀yin ọmọ ádámù tẹ̀ ń pé kọ́lọ́hún ó sì parẹ́ ń sìn kò í tásìkò ni básìkò ọlọ́run bá dé básìkò ọlọ́run bá tó ta ló ka ọlọ́run láyà láti mú ta ló ń tọ̀hún tó wá tóbi wájú ọlọ́run tọ́lọ́hún ò ní mú anabi ló tún wá kọ́ wa lẹ́kọ́ mi anabi ní gbogbo ayé irhamu máa ń fi lè àròdì yarhamukum man fi ah, sama. anabi ni ẹ lọ láàánú ẹ máa láforíjìn ẹ máa ṣàánú o ẹ ṣàánú ọmọ ádámù ẹgbẹ́ ẹ̀yin tí ń bẹ lórílẹ̀ ẹ yọ́nú sí ẹ foríjìn tẹ́ ẹ bá lè yọ́nú sí ẹgbẹ́ ẹ̀yin tí ń bẹ lórílẹ̀ ẹ máa retí ipò bàtọ́ wà lókè sánmọ̀ náà ó yọ́nú náà àní foríjìn ẹni tó ṣẹ̀ ẹ́ o kò lè rà á ṣe kò jẹ́ ní tó ṣẹ́ kò lè rà á yẹ ṣe. àyíláfọ̀ oríjì o òun fẹ́ dá sẹ́yìn foríjẹ ní tòṣẹ́ kò lè ráàyè ṣe. anábì lọ́jọ́ kò níjọ́ kan pẹ̀lú àwọn sàábà ló ń ṣe ọlọ́run bá gbóhùn sókè anábì ní alehan yẹtulù aláìkún rọjòló mìíràn ìjàlélì jẹnàtì. anabi ni ẹ máa retí ẹ anabi ni gbogbo yín ẹ máa wọ̀ ọ̀kan ní ẹ bá ń wọ̀ ọ̀kan ọkùnrin kan yọ sí yín nìsín tọkùnrin yẹn bá yọjú ẹ wò dáadáa ọ̀gá ni nínú ọgbà àlìjẹ́nà olóríire ni ẹni tọ́lọ́run yọ́nú sí ni ọ̀gá nínú ọgbà àlìjẹ́nà lárakùnrin nígbà tí ò tójọ́ kò tó ṣẹ́jú lárakùnrin bá yọjú ní bá rìn lọ jẹ́ẹ́jẹ́ rẹ̀ ànábìlẹ́ni mo wí ní kọjá lọ. Ah, ah. gbogbo àwọn sábẹ́ bá wora wọn àrọ́kùnrin yìí kó jókòó tì wá pẹ̀lú ànábì gbogbo ìgbà àmọ́ wábí lóòótọ́ àmọ́ kì í ṣe gbogbo ìgbà àyàn náfìlà lóru ẹ̀kọ̀ọ̀kan ní wà à ń lọ ogun ẹ̀sìn àìsábà rí kí ló wá dé tó fi wá lọ́lá jù wá lọ lọ́dọ̀ ọlọ́run àwa tó jẹ́ pé twenty four seven tọ́lọ́run la jókòó tì sábẹ́ kan bá dìde ọba tẹ̀ lárakùnrin ọ̀sálámọ̀ sí tán kò ó ní ọ̀rẹ́ wa gẹ́gẹ́ bí ọmọ ìyá mo fẹ́ wá lu ọjọ́ mẹ́ta lọ́dọ̀ rẹ̀ sọ gbà mí lálejò ó ní kí ló burú bẹ́ẹ̀ bọ́mọ ìyá mi ni ọmọ bọ́ ó bá délé ẹ̀ wọ́n jọ lọ́jọ́ mẹ́ta ìgbó dàárọ̀ ọjọ́ kẹta ó fẹ́ máa lọ lé onílágbájá ọ̀rọ̀ rẹ̀ kọ́ mi lóminú anábì yìí dẹ̀ sọ̀sọ̀kùsọ̀ anábì lọ́gà lọ jẹ́ lọ́gbà àlìjánná àtijẹ́ta tí mo ti dẹ́yìn mo rí i pé lẹ́yìn kó o jí lórúkọ ọyàn náà araka méjì gbogbo ẹ̀ ìṣẹ́jú márùn-ún lọ òtítọ́ padà n ò rí ọkọ kakùránì látàárọ̀ dalẹ́ lóòótọ́ ló ń kírun lásìkò kí ló ń ṣe fọlọ́hún kọ́ èmi náà kémi náà ó lè sóríire arákùnrin yìí nísìnyẹn ló bá wá láti jẹta ká ló sọ ni ò bá ti sunrun jọ́ mẹ́ta ọwọ́ nǹkan ẹyọ kan lọ́lọ́run fún mi láyé èmi ìbínú ẹnìkan èmi ìdíyàn nú béèyàn sẹ̀mí ń sìn ní ìsìn náà ni wọ́n sọ pé ó ti sẹ̀mí bọ́ba ti túbá ó ti tán bí ó sì túbá mo ti dá sí lára èmi ìbínú ẹni ọlọ́run ṣoore fún kí n pé ọ wálẹ̀ èmi ebinu ẹni tó ní jù mí lọ kí n pé tiẹ̀ ṣe jẹ́ ẹni tí ò tó mi èmi kì í rẹ̀ ẹ́ jẹ kókó ẹ̀ ni pé èmi kì í dìyàn nu tíwọ náà bá ti lúrò àníyàn bẹ́ẹ̀ ó gbé gbèsè ayé rọrùn ó gbé gbèsè ayé àlàáfíà ẹ̀mí rẹ̀ ó gùn ju bẹ́ẹ̀ dà sí lérò lọ torí ti ń jẹ̀mí àwọn ẹ̀dá ó kúrú láyé àdìọ́kàn ni àìláforíjì ni àṣeforíjì ẹni tó ṣẹ̀ o. kò lè rọ ọ̀nà lọ ó sẹ́ni tó ṣẹ̀ àìláforíjìn o òun fẹ́ dá sẹ́yìn àìláforíjìn o òun fẹ́ dá sẹ́yìn foríjẹni tó ṣẹ̀ kó lè ráàyè ṣe. ibo ló ti fẹ́ rí yàn tó dá a láyé ibo ló ń tọ̀ ń wà ta lè yan re láyé kọ̀nà wọ́n kó já mọ́ ọ́n arákùnrin kan ló dìde níjọ́ kan ní ń pariwo ó ní mo gbọ́jáde ọjà tuntun. mọ̀nyásítẹ́rì mi ní àríbá kẹ́lá. talẹ́ni tó fẹ́ ra ọjà tuntun lọ́wọ́ mi. bí àríbá ẹ̀ e alifidiri àmì. ọ̀rọ̀ mẹ́ta tàbọ̀rọ̀ mẹ́rin ń lọ fẹ́ tà ń jọ́nà. àríbá àti alifidiri àmì. ó ní ọ̀rọ̀ mẹ́rin ni mo fẹ́ tà fún yín o. màá sì ta ní one thousand dirham màá ta ní one thousand dollar màá ta ní one million naira ẹni tó bá lè ra ọ̀rọ̀ mẹ́rin lọ́wọ́ mi. fọsẹ̀mí alimálíkù àánú òṣèré wá. ní gbogbo èèyàn bá fi ń ṣe yẹ̀yẹ́ pé wèrè ọ̀rọ̀ tá à ń sọ tọkọ mọ̀ ìwọ ọ̀ta ọ̀rọ̀ ní one million naira ọba kan tó jó nílà áka ìbá gbọ́ ọba ni ẹ bá mi pé ọkùnrin tí ń pariwo kiri látàárọ̀ ó lóun fẹ́ ta ọ̀rọ̀ ọ̀rọ̀ olówó iyebíye wá sọ fún mi èmi ọ̀ra olówó dà olówó nílẹ̀ ọ̀ya sọ náà ká mọ̀ bọ́ yọ̀rọ̀ tó wọ̀ tí wọ́n ni. arákùnrin yìí bá lahùn. máa fi nọ́ọ̀sì kúlì imkoir ìrí ọba. òdodo ọ̀rọ̀ ni pé gbogbo ẹ̀dá tí ń bẹ láyé kò sóore lára ẹnìkan èèyàn bí lọ́káyé oúnjàmbá ni gbogbo ayé alábòsí ni wọ́n amúnisinúbí ni wọ́n ò lè réèyàn rẹ̀ láyé ọ̀rọ̀ àkọ́kọ́ tí mo fẹ́ ta. ọba yìí bá dà lóhùn. òdodo ọ̀rọ̀ lọ orí sọ kò séèyàn rí láyé ó ní lẹ́yìn náà kí lọ́rọ̀ kejì.